اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث ورتب في ذلك النبي صلى الله عليه وآله وسلم في أحاديثه الصحيحة واعلم عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجبة على كل مسلم ومسلمة عباد الله تعالوا معي نستفيد من حديث من أحاديث النبي صلى الله عليه وسلم الشريفة وذلك الحديث وحديثه صحابي جليل أبو بكر لذة بن عبيد الأسلمي رضي الله عنه الذي رواه الترمذي رحمه الله بإسناد صحيح عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أبناه وعن علمه فيما فعل فيه وعن ماله من عين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه عباد الله هذا الحديث فيه فوائد عظيمة ينبغي لكل واحد أن يضع هذا الحديث أمامه وأن يفكر ويتفكر فيه وبالتفكر العميق في هذا الحديث يستطيع الإنسان أن يستعد لما بعد الموت ويستطيع الإنسان أن يحاسب نفسه قبل يوم الحساب وهذا الحديث عباد الله هناك أربعة أمور جليلة يسأل عنها العبد يوم القيامة قبل أن يصير أمره إما إلى الجنة وإما إلى النار فالعياذ بالله من ذلك والأمر الأول عن العمر أي حياة الإنسان منذ ولادته إلى وفاته فيسأل يوم القيامة فيما أفناه ماذا فعل في حياته في طاعة الله سبحانه وتعالى عمرت حياتك في طاعة الله سبحانه وتعالى واتباع سنة النبي صلى الله عليه وسلم أم حيات حياتك بمعاصي الله سبحانه وتعالى واتباع غير سبيل المؤمنين سبيل أصحاب محمد صلى الله عليه وسلم وكذلك يسأل العبد عن علمه يسأل عن علمه فيما فعل فيه وهذا يدل على فضيلة العلم وطالبه أو والعالم وذلك أن الله سبحانه وتعالى قال في القرآن الكريم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى أيضا إنما يخشى الله من عباده العلماء والآيات في الثناء على العلماء على العلم والعلماء كثيرة في القرآن وكذلك في أحاديث النبي صلى الله عليه وسلم وهذا هذا الحديث يدل على أهمية طلب العلم وكذلك يدل على أن العلم وطلبه أن العلم وطلبه لا ينفع آه، صاحبه إلا بالعمل إلا بالعمل بالعلم ولذلك سيسأل عمل الله سبحانه وتعالى فيما فعل بالعلم علمت ولا تعمل سؤال الله عنها بتوبيخ علمت فهل عملت فتسأل أمام الله سبحانه وتعالى عن ذلك أيضا وكذلك عن ماله فتسأل عن المال عن نعم الله سبحانه وتعالى التي أنعمه, أنعمه الله سبحانه وتعالى عليك من المال من من الري ستسأل أمام الله سبحانه وتعالى من أين اكتسبته أين وجدت المال أمن الحلال أم من الحرام أمن الربا أم من الرشوة أم آه، بظلم غيرك من أين اكتسبت المال كل هذا فيسأل أمام الله سبحانه وتعالى وإذا سعدت عن كيفية اكتساب المال ستسأل أيضا كيفية آه، الإنفاق كيف أنفقت المال هل أنفقت المال في سبيل الله كم أناس اكتسبوا المال من الحلال اكتسبوا المال من آه، من الحلال من البيع وغير ذلك من الإرث وغير ذلك من آه، أسباب آه، الاكتساب ولكن للأسف الشديد إنهم أنفقوا هذا المال في معصية الله سبحانه وتعالى وسيسألون عن ذلك يوم القيامة قال الله تعالى ولا تسألن يومئذ عن النعيم وكذلك سيسأل العبد آه، عن جسمه فيما أبلاه على الجسم بدءا من الرأس إلى الرجل ستسأل, ستسأل يوم القيامة عن, عن ذلك ستسأل عن فرجك ستسأل عن يدك عن عينيك ستسأل عن في إلى إلى أين مشيت برجليك وماذا بطشت بيديك وكل هذا ستسأل آه، يسأل العبد عن يوم القيامة ولذلك يجب علينا أن نحاسب أنفسنا قبل المحاسبة وقد أرشدنا الله سبحانه وتعالى إلى ذلك في القرآن العظيم حيث قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وهذه الآية عباد الله تدل على محاسبة النفس كما قال ابن كثير عليه السلام عليه آه، آه، رحمه الله قال ابن كثير في تفسير هذه الآية آه، هذا هذه الآية آمرة بمحاسبة النفس أن تحاسبوا أنفسكم قبل أن تحاسبوا ولتنظروا ولتنظروا ماذا قدمتم ولتنظروا ماذا اتخذتم بأنفسكم من الأعمال الصالحة يوم ميعادكم على يوم ميعادكم يعني في معارضكم على ربكم ماذا ماذا قدمتم لانفسكم هذه الايه تدل على المحاسبه ولما عباد الله ان الصدقة الصالح والله عليهم كانوا يهتمون بالمحاسبة محاسبة النفس يهتمون بذلك وذلك لأن آه، محاسبة النفس في هذه الحياة الدنيوية يعني يجعل الإنسان يكون حسابه خبيث أمام الله سبحانه وتعالى وعن عمر بن الخطاب رضي الله عنه فيما رواه ابن مبارك آه، في كتاب الزهد وغيره قال حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا أنفسكم قبل أن توزنوا فإنه فإنه آه، أهل عليكم وإنه آه، أهل عليكم في الكتاب غدا فإنه أسهل عليكم في الكتاب غدا أن تحاسبوا أنفسكم قبل أن تحاسبوا وتزنوا في العرض الكبير وكذلك روى أبو نعيم آه، وغيره عن آه، الحسن البصري رضي الله عنه أنه قال إن المؤمن قوام على نفسه يحاسب نفسه لله عز وجل وإنما خف الحساب يوم القيامة على قوم حاسبوا أنفسهم في الدنيا وإنما شق الحساب على قوم يوم القيامة على قوم أخذوا هذا الأمر من غير محاسبة النفس وهذا عباد الله يدل يدل على كيف إنما يدل على أهمية محاسبة النفس وأن من حاسب نفسه في هذه الحياة الدنيوية صف حسابه أمام الله سبحانه وتعالى عبد الله سبحانه وتعالى أترجات لقاء النبي صلى الله عليه وسلم عبد الله عليه ولا تصبع في عليكم كارم عليكم يا جيد كارم الله تعالى النبي أتوقع من فيه ولو النبي صلى الله عليه وسلم يوم القيامة عبد الله سبحانه وتعالى

òun náà ló lóore jù nínú ìlànà tí a bá tẹ̀lé káwà lọ́lẹ́ máa ní pé ogbó tá a bá ti pè ládàádálẹ̀ nínú ẹ̀sìn kálọ̀lẹ́ máa pé ánù ní gbogbo tá a bá ti pè lánù a máa gbé ìyàlọ́ ní ìyà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí a nàbí sallallahu alaihi wasallam tó náà bá ti wá ní kòkòrò lọ́tún bí ìpáyà Allah subhanahu wa ta'ala káwà lọ lè máa ìfẹ́ ìṣẹ̀rọ ọlọ́wọ́ bá rí kí ọlá yìí ọ̀rọ̀ àyà ló jẹ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin àti gbogbo mùsùlùmí lóbìnrin ẹ̀yọ́ ní ọlọ́wọ́ bá rí kí ọlá ẹjẹ́ ká sí àǹfààní nínú hadithu kan nínú àwọn hadithu ànábì sallallahu alaihi wasallam hadithu alápàlẹ́ hadithu yìí ọ̀kan nínú àwọn sahaba ìdíwájú láyé aléyìí àwọn náà ni ó gba hadithi wá ó jẹ́ pé orúkọ rẹ̀ ti bẹ́ẹ̀ gbajúmọ̀ púpọ̀ orúkọ rẹ̀ náà ni abu barza nasdaq bin ubayd al-aslami radiyallahu anhu ọlọ́gba hadithi wá látọ̀dà nabi sallallahu alaihi wa sallam nínú hadithi sí al-imam tirmidhi náà ti kó النبي صلى الله عليه وسلم قال أنا لا قدم عبد يوم القيامة anábì ní ẹsẹ̀ ẹrú kan ẹsẹ̀ ẹrú méjèèjì kò ní yẹ kò ní kò ìtumọ̀ ẹ̀ náà ni pé kò ní kò ní ààyè ni kí wọ́n ti máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀kọ́ bá ti jọ ọ̀gbẹ́jà kìyàmà àti àìsàn títí ni wọ́n fi béèrè lọ́wọ́ ni ìyanu sàárè tó jẹ́ pé tí ó sọ bùbá nù ìyanu sàárè òun náà làwọn béèrè àwọn béèrè tí wọ́n béèrè tó bá jí ọ̀gbẹ́jà lè yá màlélé tó jẹ́ pé èyàn ní kó lórí ìdúró ẹ àyàfi kéyàn ó ṣe kí ni àbídẹ́ ìgbà tí yàn bá dáhùn àwọn béèrè tán ẹ̀yìn dáhùn àwọn béèrè yìí òun náà ní wà tọ́ka bí tí yóò lọ yóò tọ́ka sẹ́ni tí ó nínú àwọn nǹkan tí wọ́n béèrè òun náà ní pé wọ́n béèrè nípa ìṣẹ̀mí ayé wọ́n béèrè nípa ìṣẹ̀mí ayé tí ma afúnà níbo ni ọmọ ènìyàn ń parí ìṣẹ̀mí ayé rẹ̀ sí níbo ló sí àgbà wọn ti fi ọ tó ní rákò tó ní rìn tó ní dúó tó ń lọ tó ń bọ̀ ẹ ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún àádọ́ta ọdún ó wá lọ gbogbo ọdún tó láyé pátápátá tó fi wá jáde láyé gbogbo ilé pátápátá òun náà ni ó múrù ọmọ ènìyàn òun náà ni ìṣẹ̀ni ayé ọmọ ènìyàn wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ ní ẹjọ́ parí ìṣẹ̀mí ayé rẹ̀ sí tẹ̀lé sí Allah subhanahu wa ta'ala ní àbọ̀ parí rẹ̀ sórí ìṣẹ́ ọlọ́wọ̀ ìjọlá ọ̀pọ̀lọpọ̀ ń lo ayé bọ̀ láti ìgbà títí ń lo ọlọ́gbọ̀ lónìí tọ́bá ní kó sèṣì wá ara rẹ̀ òun gan fúnra rẹ̀ lè sì dájú ara rẹ̀ láyé bí ìkan kó tó díjọ́ ògbédà sí àmà látara tó gíní látara kó mọ̀ kó wò tẹ̀lé tọ́lọ́ ọba àdìjọ́lá látara tó gbogbo tọ́lọ́ ọba àdìjọ́lá pàwọn láṣẹ ẹgbẹ́ kó máa ṣe gbogbo ẹ̀lú kù díẹ̀ káà tó ń bẹ́ gbogbo tọ́lọ́ ọba àdìjọ́lá tó ní kó má ṣe ilẹ̀ náà lẹ́ẹ̀ ti máa bá gbogbo eléyìí náà nínú ni mélòó mélòó ọjọ́ tó jẹ́ ni ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ míì ibẹ̀ náà wọ́n ti máa lò mọ́mọ̀ lògbèsè ayé wọn lé lórí ẹ̀ẹ́fẹ́ lómi nídìí jagunda ẹ̀ẹ́fẹ́ ní ìgbà tó jẹ́ pé ní gbogbo ọ̀dọ́ wọ́n gbogbo ni ẹ̀mí yóò máa sọ fún èèyàn pé èèyàn lágbára láti ṣe èwo tó wá ní tagbalagba èwo tó wá ní tarúgbó ọ̀pọ̀lọpọ̀ arúgbó mi ń bẹ di ìdòní olónìí tó jẹ́ pé tó ṣe lọ́dọ̀ rẹ̀ ẹ̀ láì dá aláburú òun náà ló tún tẹ̀síwájú bẹ́ẹ̀ tó tún darúgbó lé lórí ẹlòmí iṣẹ́ kọkọrọ̀ lérí ìbàjẹ́ ẹlòmí ìwé ewu lérí aburú ẹlòmí ò tí ẹ lérí mọ́kànlá ẹlòmí ò rí ìnàmọ́ lérí àánú tó sì jẹ́ pé kò fi àánú náà lẹ̀ mélòmí lágbàlagbàtẹ́ bá ní ọtí mélòmí lágbàlagbàtẹ́ bá ní ìsìná mélòmí lágbàlagbàtẹ́ bá ní ìpa nǹkan nípa kọ̀mọ́lọ́ ọba àlejòlá mélòmí lọ arúgbó ẹgbẹ́ bá ní ogun ẹ bá ní àjọ kan ẹ bá ní àjẹjálàbí ẹ ẹgbà ń bí bídí àlẹ́rìsìrìsì tó ṣe kó darúgbó síbẹ̀ náà ni gbogbo gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ bá àdéjọ́ ló bèèrè tó wá sí ọ̀gbìn àti ìyá máa ẹ̀ àrẹ́bísọ̀lọ́wọ́ wa ní wọ́n àlẹ́bì ni yóò jọ ọmọ lójú tó bá jíjọ òfin àlìsíyámà tẹ́yàn wá dáhùn kó wá rí àwọn ọ̀dọ́ ẹ̀yìn tó wá jẹ́ pé àwọn ọ̀dọ́ ni wọ́n wà pọ̀ nínú àlìjẹ́nà àwọn àríjẹ́ àwọn arúgbó àwọn ẹ̀mà wá bá nínú náà ẹwà wò pé kí ní wá láyé gbogbo wọn wọn lọ́sọ́sẹ́ tó fi wá dàgbà tó fi wé wúlé rí tó fi dàgbà tẹ́yìn rẹ̀ ti tẹ̀ tí òfin dárì má kò wá ronú pé òun súnmọ́ lọ́wọ́ ọba àlejò ọlá díẹ̀ díẹ̀ wá wá bá bẹ́ẹ̀ iwájú ọlọ́wọ́ ni tún láyé tí ò nípa sọ́dọ̀ ọlọ́run bàbíjọ́lá ẹ sallallahu alaihi wasallam ó nípa àtẹ̀mí wa òbí wa ìtẹ̀mí ayé wa tí wọ́n sọ yìí èyí tó kéré ni àti èyí tó tóbi ni èyí tá lò ń gbangba ni àti tá lò ní kọ̀kọ̀ gbogbo ẹ̀kọ́ tó pátá ànábì sallallahu alaihi wasallam ànábì ni ọlọ́run bá àlejò ọlọ́bẹ̀ ìlọ́wọ́ mẹ́niyàn ẹ wá wo gbàtọ́mẹ̀ yóò fi ṣèjìrò eléyìí ẹ̀ ń wó béèrè eléyìí lọ́wọ́ rẹ̀ nígbà tí ó bá fi ṣe léyìí tán ìbéèrè òsì ìtàn bẹ́ẹ̀ ànábì ni wọ́n tún béèrè wà náà ìlú yìí wọ́n béèrè nípa ìmá rẹ̀ wọ́n béèrè nípa ìmá rẹ̀ bí ma bá alàbí ìkíni nǹkan tó fi máa rẹ̀ sí ìmọ̀tọ́lọ̀ ọba àríkì ọlájì ogúngún kíni ìjọ tó fi ṣe àwọn ènìyàn gbọ́dọ̀ wá sọ pé nítorí pé wọ́n bíyàn nípa ìmọ̀ pé ní òkú ní wá mímọ̀ tí wọ́n bá bí mí nípa ìmọ̀ tí yóò bá tún wá wá mímọ̀ ìyá rẹ̀ ó tún pèrè jìlọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkì ọlá ó wá mímọ̀ nípa bó ti sìn ọlọ́ọ̀bà àríkì ọlá ọlọ́ọ̀bà àríkì ọlá ni ẹwà ẹmọ̀ mi ẹ̀yìn tí wá jíṣẹ́ tó sì ní tẹ́ ẹ̀bá mọ̀ ní ọ̀nà olẹ́ tẹ́gbà tẹ́bì tí ó sì fọlọ́ọ̀bà àríkì ọlá tó a jẹ́ pé ìmọ̀ túláàsì ni túláàsì ni kọ́mọ̀ ni ó wá mímọ̀ láti sin ọlọ́ọ̀bà àríkì ọlá nítorí pé tó bá wá mímọ̀ tó mọ̀ pé ó sì sin ó máa jìnà sọ́nà ọba àríkíọ́lá ó sì máa sọ pòrò súnmọ́ ọba àríkíọ́lá látara àwọn oríṣiríṣi ìwà tó máa wù látara àwọn oríṣiríṣi ìdẹ́tẹ́ máa ṣe ẹwà àwọn tí wọ́n ń sá àmù káàkiri wọn láyìn lójú ọ̀nà àlọ́ káàkiri ẹ̀kún ó sì láwọn ṣe kíni wọ́n láwọn súnmọ́ ọba àríkíọ́lá ọdẹ ẹlòmí olóhun àtọlọ́run àwọn jọ ń fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ni ẹlòmí onílé ọlọ́run lòún sùn mọ́júmọ́ ẹ sì rí pé ó jìnà sọ́rọ̀ ojú nǹkan mi lọ nítorí pé kíni nítorí àìmọ̀kan tèdáni wá ráyè fọ́ráyè ìjọba nínú ọ̀ka rẹ̀ bẹ́ẹ̀ ò bá ti ní mímọ̀ ẹni tí ò bá ti wá mímọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkíọ́lá tèdáni ni ó jáfa rẹ̀ òun náà ni ó sì máa darí ẹ̀ lọ sí gbogbo omi tó bá wù so ànábì wa ni wọ́n béèrè nípa ìmọ̀ eléyìí ní sọ́kà fún wa ìpẹta wá ìmà á nǹkan kan ni tó lóore níwájú ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ipò kan ni tó yẹ fi ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ni àwọn onímímà nínú Al-Qur'an nínú àwáyà lè fi الله بارك لنا هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله بارك لنا في والذي وراوني تو سيدي اراوني tí wọ́n ní mímọ̀ والذين لا يعلمون àtàwọn tí ò ní mímọ̀ kọ́lá lọ́dọ̀ tí wá gan owó jọra wọn ẹja wọjọ́ erí tàbá gbé àgbàlagbà kalẹ̀ tí ò sí nàkàtà lérí ẹ̀ káwá gbé ọmọ kékeré jẹ́gbẹ́ rẹ̀ ẹ̀rì tí àwọn yóò sàpọ́nlé fún ọmọ kékeré wọn látara ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ àwọn yóò sàpọ́nlé fún ọmọ ní tó jẹ́ pé àpọ́nlé tí pé kí ni látara pé kò jẹ́ tó lẹ́kọ̀ọ́ mẹ́lẹ̀mẹ́lẹ̀ ẹni tí ò kẹ́kọ̀ọ́ ẹni tí ò ní mímọ̀ tí ò wá mímọ̀ nípa ìsìn tó jẹ́ pé àwọn ọmọlẹ́yìn ẹ̀lú mọ̀ wá tẹ̀lé káàkiri látara pé kíni yóò sì máa pán wọn lé yóò sì máa yẹ wọn sí tó jẹ́ pé agbé ẹgbẹ́ ọmọ ọmọ rẹ̀ kan ní òjẹ́ tó ara àwọn tí ọlá ti bẹ̀ fún mímọ̀ nu ara àwọn àǹfààní àpálẹ́ tí màá fi fún yẹn nu yàtọ̀ sí ládàbí yóò gbà lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá adájú sallallahu alaihi wasallam adájú ni wọ́n bèèrè nípa mímọ̀ wọ́n bèèrè bóòlò bóòlò kílò bóòlò pẹ̀lú mímọ̀ rẹ̀ eré tọ́ka fún agbẹ́tú láti òun náà ní káwá mímọ̀ bẹ́ẹ̀ káwá lè mùsùlùmí wà mùsùlùmá àti mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmá lóbìnrin tó láti ní káwá mímọ̀ táàbì sí ọlọ́wọ́ bá rí kíọlá tó láti ní káwá mímọ̀ táàbì fọ́lọ́wọ́ bá rí kíọlá pàdé dáadáa tó bá jẹ́ ọ̀gbẹ́dà ìsìyámà ìmọ̀táàbì jọ́sì fọ́lọ́ ìmọ̀táàbì makílọ́ ọlọ́run ní káṣe ìmọ̀táàbì makílọ́ ọlọ́run ní kájìlẹ̀ sí ìmọ̀táàbì máa gòkè nínú ọkàn àti mímọ́ nínú ara tó láti òun náà ti ọmọ ènìyàn wá ìgbà yìí ẹwà fẹ́ni láàánú pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí àwọn èèyàn wá ìgbà ayé nítorí tí wọ́n jẹ nítorí tí wọ́n mọ́ ẹlòmí ó fi ewu erí yóò fi wá mímà yóò lọ sáfẹ́ ṣe dìgírí náà ní pẹ̀lú ewu erí ẹgbẹ́ ẹni súnmọ́ lọ yóò lọ sáfẹ́ ṣe náà ní ẹlòmí ó wà wá títí tí mo fi kún lórí ẹ̀ tẹ̀bá wò pé kí wá sí ìmọ̀ ayé náà ní ìmọ̀ tí ó jẹ láyé ní ìmọ̀ tó ní òwà dé síwájú ọ̀gbìn bóò ní ó ti ṣe àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ kò máa ó sì mú rẹ́rẹ́ pérépéré níbi tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ayé àrẹ́sọ̀rọ̀láwà rẹ̀ ọ̀sọ̀lám anábì ni wọ́n béèrè nípa ìmá bóò ló ṣe ló ìmá rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ níwájú ọ̀gbẹ̀dà kìámà ẹsẹ̀ rẹ̀ tí bí màá sọ fún wa a rí pé wọ́n kù díẹ̀ káà tó bẹ́ẹ̀ eléyìí òwúlò eléyìí ò yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ tó jẹ́ pé wọ́n kó tíra lé lẹ́yìn tó gbé kẹ́tẹ́kẹ́tẹ́ ògbọ́n ti bẹ̀ nínú tíra tó látara àti eléyìí káwa mímọ̀ tàbá tí wá wá kámọ̀ tó láti ọ̀nà ní kálò gbogbo ẹ̀ náà lọ́wọ́ ọba àríkẹ́ ọlọ́bẹ̀ẹ́rẹ̀ ìwádìí ọ̀gbẹ̀rẹ̀ kìyàmà bàbá wá wá mímọ̀ káfí ìkìláàsì káfí àkọ̀mọ̀ mímọ̀ tàà wá káfí fọ́lọ́wọ́ ọba àríkẹ́ ọlá tó bí Ànábì sallallahu alaihi wasallam anábìnrin ẹni tó bá wá ìmọ̀ kan nínú ìmọ̀ tí èèyàn máa fi wá ojú rẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá tó ni yòròyòrò ayé kan ọrọ̀ ayé kan ẹ̀yìn ipò ayé kan òun náà níbi ń torí àrùfà jẹ́nà yóò mọ̀ kìyàmà ànábì nírú ẹni bẹ́ẹ̀ kò ní gbòòrò àdìjánà tó bá jẹ́ ọ̀gbẹ̀dà kìyàmà tó dáa bá ń wá mímọ̀ ẹ̀sìn ó ń kéwú ó ń lọlé kéwú má fi àníyàn tó dáa náà bá kéwú sá ẹ gbogbo àwọn tí wọ́n ń fi ó ń sakọ́ sí wájú ń sapá ájọ wa máa bẹ̀jẹ́ kẹ̀gbẹ́ má fi àníyàn tó gbogbo àwọn èèyàn máa hó tẹ̀lé mi lẹ́yìn má fi àníyàn pé gbogbo àwọn èèyàn máa wá pariwo téwú gbà tẹ́mi sallallahu alaihi wasallam anábì ní ẹni tó bá wá nímọ̀ torí àwọn nǹkan wọ̀nyí anábì ní kò ní gbóòórùn àlùjánnà tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìyàmá tó látara di eléyìí bá bá wá mímọ̀ náà ká wá nítorí tọ́lọ́ọ̀bà àlùjọ́lá wá nítorí pé ó fẹ́ fi bẹ́ẹ̀ ìnàkan kó fúnra rẹ̀ wá nítorí pé ó fẹ́ fi súnmọ́ lọ́ọ̀bà àlùjọ́lá wá pé nítorí pé ó fẹ́ fi ṣe àǹfààní fáwọn èèyàn tí ó bá mọ ní nímọ̀ tó lò ó tún wá máa fi ṣàǹfààní fáwọn èèyàn àwùjọ tó wá láì mọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó máa ṣàlàyé mọ̀ fún wa ó máa ṣàlàyé ẹ̀sìn fún wa ó sì máa tọ́ wọn sójú ọ̀nà ọlọ́ọ̀bà àlùjọ́lá gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá òun náà

sọ́yọ́ àṣẹ́gbọ̀nà ọlọ́ọ̀bà àríkíọlá nínú àwọn kan tí wọ́n tún béèrè sánàbí sallallahu alaihi wasallam anábi ni wọ́n béèrè almalihi min aina tasabahu wa bima anfaqa anábi ni wọ́n béèrè nípa dúkìá ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlọ́bíọ́ nípa owó tó ní owó tó ń kàrùkú ń sáré káàkiri lónìí pé àfi dandan tún láti ní agbọ́dọ̀ lówó ẹlòmí nígbà bí o bá sọdún kan tí o bá jọdún kan lọ lówó bí lówó kóhun sáà ní owó káyé ó mọ̀ pé òun náà lówó ẹlòmí wá ń gba ọ̀nà eríṣiríṣi ọ̀nà haram ẹlòmí ń gbọ́nà rìbá ẹlòmí ń gbọ́nà tẹ́tẹ́ ẹlòmí ń gbọ́nà kálọ́ni lọ́wọ́gbà láti lówó ni ó máa wá ilé èèyàn ti òun ni ó máa wá ìyá rẹ̀ èèyàn ti òun ni ó máa wá ìrísìkí nínú àwọn nǹkan tó ọmọlàkejì rẹ̀ ni ó máa wá káàkiri nítorí kíní nítorí gbogbo sáà lówó anábì sallallahu alaihi wasallam anábì ní gbogbo bá ti wò ní tó ẹ wọ́n sáà lọ lè má ní wọ́n ni wọ́n fi ọ́ níbi ọjà tó ń tà níbi ọjà rẹ̀ ògbò ẹ̀ pátápátá òun náà ni wọ́n fi ọ̀tọ́ bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó jẹ́ pé wọ́n lówó lọ́nà halal mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní owó lọ́nà haram gbogbo ọ̀pọ̀lọpátá òun náà lọ́wọ́ ọba àlejò ló béèrè wọ́n tí mọ̀ àfakọ̀ inú tí wọ́n tún béèrè tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà ẹ̀lẹ́ ìgbà kan bá ti mọ ibi tó ti rí tán wọ́n fi máa fọ́kọ́ ní mo lọ wá ná owó náà sí nínú àwọn béèrè tí mo fi rírà níbi ọjà rírà ẹlòmí ìjókó owó lọ́nà halal ẹlòmí wọ́n fún lẹ́gbò owó lọ́nà halal ẹlòmí ìfisẹ́ owó lọ́nà halal ó wá kún gbogbo ní ọ̀nà sí wà bí máa fọ́kọ́ tún bí ọ́ tó ń gbogbo ẹ̀ gbẹ́sìn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá gani ẹ̀yẹn àbóòfin tẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá òfin tẹ́ lójúmọ́lẹ̀ tó ń gbogbo rẹ̀ ṣàánú ọmọlá kéjì ní àbóògbogbo rẹ̀ pa tèèyàn jẹ́ àbóògbogbo rẹ̀ pa àwọn èèyàn lẹ́kún tó ń fi ṣàánú aláìní ni àbóòfin kò nílà bá àwọn tálíkà láwùjọ gbogbo ẹ̀ pátápátá òun náà lọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlọ́bẹ̀ẹ́ ìjọba jíjọ́ ògbédà kìíyàmà tàbá wá sọ̀rọ̀ nípa dúkìá kìí ṣe pé nítorí pé lè jẹ́ bílíọ̀nù àìsàn ó bèèrè lọ́wọ́ rẹ̀ ọ́lá ìwọ́n tó jẹ́ tàùsàníà wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ náà tó bá jẹ́ ọ̀gbẹ̀dà kìyàmà pé 1000 ẹgẹ́ ìgbòlò kiri ìgbòlò náà 1000 náà sí wọ́n bí ọ tó bá jẹ́ ọ̀gbẹ̀dà kìyàmà àkóòlò láti sùn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أنه ينبغي لكل عبد سيد أن يحاسب نفسه قبل يوم القيامة ويكون ذلك عونا له في حسابه أمام الله سبحانه وتعالى ومن الأمور التي يسأل عنها العبد يوم القيامة ولا تزول قدماه حتى يسأل عنها من ذلك آه، عن جسمه فيما أبلاه كما ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم فتسأل عن جسمه والجسم آه، والجسم يحتوي على أعضاء مختلفة في الجسم آه، يدان وفيه رجلان وفيه عينان وفيه آه، البر وما أشبه ذلك من أعضاء الجسم وستسأل عن ذلك كل يوم القيامة آه، قبل أن تزول آه، قدم أمام الله سبحانه وتعالى أتوقف الله بارك الله sọ̀rọ̀ ìṣẹ́ àti ìmọ̀ àmì sallallahu alaihi wasallam àbẹ̀lọ́ ọba àríkẹ́ ọlá fún sábà sí àríkún kẹ́ àríkún rí ajé ìjẹ́ sáré fún àmì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà àmì sallallahu alaihi wasallam tó ti jọ ọgbẹ̀rẹ̀ sí yàmà àbẹ̀lọ́ ọba àríkẹ́ ọlá fún sábà sí àríkún kẹ́ ike ìṣirò káṣe ju ara wa láyé bí ó ti pàtàkì púpọ̀ tí wájú kó tó jẹ́ ọ̀gbìyà sí ìyáàmà torí pé òun náà ni ó ṣe rọrùn fún ni láti ṣèṣirò níwájú ọlọ́run ọba àdìjọ́lá nínú àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam kà fún wa ibi wọn gbé òrè lọ́wọ́ ẹrú kọ̀ọ̀kan ẹsẹ̀ rẹ̀ òsì ní kú ní ààyè ni wọ́n ti béèrè béèrè lọ́wọ́ ẹ̀ àfìgbà tó bá dáhùn àwọn béèrè yìí

bẹ̀nà láti rí mọ́ jẹ̀ láti ráhán bẹ̀nà láti lẹ́ra ara wa náà láti rọwọ́ méjèèjì láti rí ẹ̀kẹ́ tọ́lá ibẹ̀ náà láti rí abẹ́ gbogbo owó àwọn eríkèríkè ara yìí gbogbo ẹ̀ pátápátá òun náà lọ́wọ́ bá àríkè ọlọ́wọ́ béèrè lọ́wọ́ mẹ́nìyàn pé báwo ló ṣe lòó nígbà táàbí pé tó fi tẹ̀ láyé ọwọ́ tẹ̀ sí ojú rẹ tọ́lọ́wọ́ bá àríkè ọlá kí ló fi wo ṣe tọ́lọ́wọ́ bá àríkè ọlá kọ́ láṣẹ kó máa wò ló ń wò ní àbí òbí wo tọ́lọ́wọ́ bá àríkè ọlá ṣe léwọ̀ fún ọ tó bá dìgbà fúnlẹ̀ sí àmà ó ṣe sí rẹ ó ṣe sí rẹ sí rẹ kí ló fi sí rẹ gbọ́ wọ́n tó jẹ́ pé òde ìgbọ́n kankan ní wọ́n bá gbọ́ kùrán tó bá wọ́n máa ń kẹkùrán nígbà tó ń fèsò gún ọ létí ni àwọn tàbá gbé àwọn oníkóyìn àwọn oníṣàyàtì tàbá gbé sí ìyọ̀nà ló fi máa yá nínú ló fi máa dùn òun náà ló fi máa fún lókè tó máa jó wọ́n fi ọdún bá jẹ́ ọ̀gbẹ́lá lè yàmà etí lè tọ́lọ̀ ọba àti ìjọra fún ọ báwo ló ṣe lò ó tẹ́lẹ̀ ló ní ìlànà tó ní etí bí wọn náà ṣe léjì kọ́nà tó jẹ́ pé agbádẹ́ kò fẹ́ ti ṣe ẹ̀gbọ́n kankan tí ẹ bá lúgbòdò nídọ̀lá kò lè gbọ́n kankan ẹ̀ ìwọ wá fi ṣe ẹgbọ́rọ̀ ẹ̀ ò wá fi gbọ́n kárí o fi gbọ́n kan tí ó sáfà nípa tó bá ríṣẹ́ ògbédà kìyàmá ọlọ́run bá ríṣẹ́ ọlọ́bìọ́ nípa ibi rẹ kí ni nǹkan tó fi gbọ́n tó gẹ́ẹ́bẹ̀ náà ọlọ́run bá ríṣẹ́ ọlọ́bìọ́ nípa ahọ́n rẹ kí ló fa ahọ́n rẹ sọ tó bá ríṣẹ́ ògbédà kìyàmá nínú àwọn nǹkan tí ó kó yà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn tó bá ríṣẹ́ ògbédà kìyàmá tẹ́ bá nàbí tó bá wà lọ sọ́lá òun náà ní tí ọmọ ènìyàn fi ahọ́n rẹ̀ ṣe ní ìdáhàfà ahọ́n ṣe láburú ó pọ̀ g gan nígbàtí ọpọlọ bá ń ro gbogbo ẹ pé kóhun ṣe báyìí kóhun ṣe báyìí ahán òun náà ni ma sábà sáyìntì òun náà ni ma gbé ogun ẹ̀jáde ahán náà ni ó fi gbé egú ahán náà ni ó fi ṣépè ahán náà ni ó fi ṣòfófó ahán náà ni ó fi sọ̀rọ̀ ẹ̀yìn ahán náà ni ó fi ṣe gbogbo eríṣiríṣi aburú ni ó fi kẹyàn náà ni ó fi ṣe tó bá sí ọlọ́ọ̀bà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní mọ́jẹ́ káhàn rẹ̀ ó yẹ kó máa bò ní àwọn tí ó máa tutù látara ìrántí ọlọ́ọ̀bà àríjọlá ẹ̀tọ́ bá sọ̀rọ̀ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá sì lọ́rọ̀ tó sọ tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ Ànábì ní kó dákẹ́ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bà àríjọlá bí ẹ̀tọ́ bá ti jọ ògbé dàlì kìyàmà ẹlòmí ò lè fa hàn rẹ̀ ṣe síkìrì ẹlòmí ò lè fa hàn rántí ọlọ́ọ̀bà àríjọlá ẹlòmí ò lè fa hàn ṣe ẹ̀ṣẹ̀ ìlàwà tó kùrán àbó lè fa hàn kọrin fíyàn tẹ́lẹ̀ gbogbo àwọn ìdíṣẹ́ aburú báyìí òun náà lẹ́nu fífà á ti ẹ̀ṣe tó bá ti jẹ́ ògbódà kìyàmá ọlọ́run bá àríkẹ́ olóògbìọ́ bóòlò ti bàhán rẹ̀ ẹlòmínà láhán bí jẹ́ tí ń bẹ̀lẹ́nu rẹ̀ àmọ́kòdé sọ̀rọ̀ yóò ti sọ̀rọ̀ wọ́n tó wá lè sọ̀rọ̀ bóòlò ti dúpẹ́ ìdíẹ̀lẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ láti ya ọlọ́ọ̀bà àríkẹ́ ló sì fi ọ́ tó bá dìjọ́ ògbìdà kìyàmá ọlọ́ọ̀bà àríkẹ́ lá fún ọ ní ọwọ́ ẹ̀yẹn méjèèjì bóòlò ti lu ọwọ́ rẹ̀ nígbà tó fi wà láyé ìtọ́lọ́ọ̀bà àríkẹ́ lá fi ọwọ́ rẹ̀ sàbúrú

wọ́n tó ń bẹ̀tẹ̀ rẹ̀ ìlọ́bí lọ́bí sí àdádálẹ̀ nínú ẹ̀sìn wọ́n tó ń fi ẹsẹ̀ rẹ̀ ìlọ́bí lọ́bí sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun bẹ̀tẹ̀ rẹ̀ ìlọ́bí jẹ́ ẹ̀dín sí ìsìná òun bẹ̀tẹ̀ ti ń ta tẹ́tẹ́ gbogbo eríṣiríṣi ìjọ ní sàbúrú ibẹ̀ ni wọ́n máa ń bẹ̀tẹ̀ ẹsẹ̀ rìn lọ gbogbo ẹ̀ pátápátá òun náà lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́bí ọtọ́ bá jọ gbéra sí àmà wọ́n ní ọbẹ̀tẹ̀ rẹ̀ rìn lọ lè kírun àdájú ní bẹ́ẹ̀ máa rìn lọ sí bá lọ lè kírun ẹ̀ tó bá ti ń gbé ẹsẹ̀ ọ̀tún yóò mọ̀ wọ́n máa kọ ládá fún ọ ẹsẹ̀ òsì yóò sì máa pa ìjà rẹ̀ rẹ́ ó túmọ̀ pé bẹ́ẹ̀ máa

àti tó lè gbàlú abẹ́ rẹ̀ ó ní ẹgbẹ́ ayín lọ́nà halal kọkùnrin ó fẹ́yàwó kóbìnrin ó lọ́kọ eléyìí lọ́wọ́ bá àríkẹ́ ọlápàá láti ẹ̀sí káàkiri tó bá ti wá ṣe léyìí yóò ṣe kó lo abẹ́ rẹ̀ sọ́nà tó tọ́ ó sì tún máa gbàlá dálé rí ẹ̀ látara kó lo abẹ́ rẹ̀ sọ́nà tó tọ́ ìwọ́n tó wá ṣe léyìí àbó oníyàwó lé ó tún wá ń lo abẹ́ rẹ̀ sọ́nà tí ó dá ó ń ṣe zina ó ń ṣèranù káàkiri gbogbo eléyìí ọlọ́wọ́ bá àríkẹ́ olóbìọ́ bó ló ni tó jẹ́ pé ẹni tí ó là ń bẹ́ẹ̀ àríkẹ́ lábátàánú kí ní wà múyàn lábẹ́ kò sí tí ó múyàn láti kí yóò gbìyànjú láti máa tèsìrò ara rẹ̀ láyítà wà ń bẹ̀ yìí kí a máa ń tèsìrò ara rẹ̀ yóò mọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ó ní ẹ̀fáyà ọlọ́ọ̀bá àríkíọlá wọ̀lẹ́dù nọ́tún ma pàdàmà ti dìgájì ọlọ́ọ̀bá àríkíọlá ní ẹ̀mí kọ̀ọ̀kan ó máa wòye sí kí ni nǹkan tí òun ti díwájú fún ọjọ́ ọ̀la kí ni nǹkan tó òun ti díwájú fún ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmá kí ló wó lọ lè dé bá àbáwa ibn kathir alayhi rahmatullah wọ́n ni tọ́lọ̀ ọba àríkíọlá ń sọ fún wa nínú ayá yìí òun náà ní pé ha sì bọ́ àfúsàkùn qabla an ẹ̀ẹ́sì ìjọba ẹgbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀dà kìyàmà wọ̀n zúrú máza jàkàtùm lè àǹfúsìkùn mílẹ̀ àmáàlì sọ́ọ̀lá wọ́n náà ti wòye òkùnkùn ní fún onínú mọ́mọ́nú wọ́n náà ronú kí ni nǹkan tó pamá fúnra rẹ̀ nínú àwọn tẹ́ tó inú àwọn tẹ́ dáadáa tí ó fi jíjọ ọ̀gbẹ̀dà kìyàmà lè yọ́mí ní àj ọjọ́ tó pàdé ọlọ́run ọba àríkíọlá kí ni nǹkan tó fi pamá nígbà tó pìdẹ́ntì iṣẹ́ rẹ̀ tọ́lọ́run ọba àríkíọlá wọ́n náà ronú sí gbogbo eléyìí tọ́mọ ènìyàn bá tẹ̀lé àyà yìí tó bá ronú sí gbogbo àwọn eléyìí nígbà tó bá wẹ́ wọlé sùn lálẹ́ wọ́n náà

kọ́bílá ń tó ha sábú ẹ́ kíwájú kó tó tètè orí tó bá jọ ọgbẹ́dàlẹ̀ kìí á máa

kìyàmà látara pé gíní ó kàn ní bọ́dì kò déjì níbẹ̀ kò sí dáadáa nínú inú ara rẹ̀ látara bẹ́ẹ̀ òun náà ni ó fi ẹ̀tọ́ àti ọ̀gbẹ̀dà kìyàmà tó àwọ́pọ̀lọpọ̀lọ kàtọ́ ó ní rẹ̀ yìí ó ní òun náà ni ó fi rọrùn fún wa ẹni láti tètè òtọ́ àti ọ̀gbẹ̀dà kìyàmà alhassan tọ́sílẹ̀ rahimahullah wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn tó jẹ́ pé ń bẹ nínú tíra az-zuhud ti rahimahullah eh asar al-basri ó ní

òun ó rọrùn tó bá jíjọ ògbéjà kìyàmà àwọn náà ni àwọn tí wọ́n ti ń ṣe kíni àwọn tí wọ́n ti ń ṣe ìwà ara wọn láyé bí tó wájú tó jíjọ ògbéjà kìyàmà wà ní nàmà sákọlẹ̀ ìtààbò alákọ̀ọ̀mí wọ́n ni ẹ̀rí ìṣirò yóò nira yóò sì kò kan tó bá jíjọ ògbéjà kìyàmà hadal amr àwọn kan láyé lọ ní àwọn kan ṣe ìgbésẹ̀ ayé kó ṣe wọ́n lọ ní mẹ̀gẹ́rì muhasaba láláì ṣe ìṣirò ara wọn tó eléyìí túmọ̀ fún wa ife kásìsì rẹ̀ ní ara wa nǹkan tó ni báyìí pé nǹkan ayé ni àmọ́ ìyára ọdíṣì àkáǹtì lọ́dọọdún a ma ọdíṣì àkáǹtì lóṣooṣù kí ló wọlé kí ló jáde èwo ló kù èwo ló sọnù jẹ́wọ́ ọdíṣì ara rẹ̀ ń bí tọ́lọ́wọ́ bá àríkì ọlárí èwo ni mo ti dáadáa èwo ló kù díẹ̀ káàtó kí láǹfààní kí èwo ọdíṣì mọ̀hásábà náà ni àǹfààní rẹ̀ náà ni pé ká mọ bídá kù sí pé kábílẹ̀ ṣàtúnṣe ń bẹ̀ wọ́n náà máa ọdíṣì sí ara rẹ̀ ní gbogbo ìgbà máa ṣe ní ojúmọ́ ìwájú kò tó sùn ìdíwá kù díẹ̀ ṣe pàtàkì púpọ̀ a sì máa wúlò fún yàn a sì máa rẹ̀ lọ́wọ́ tó bá jíjọ́ òfíjà ìyámà látara tó kíni látara pé èyí ó sì pè sùúrù ara rẹ̀ èyí yóò sì ṣe kíni yóò sì rọrùn fún yàn tí wájú tó di pé ó jíjọ́ òfíjà ìyámà àmì ìbá filẹ̀ tí ẹ̀ wá ń tó jọ pé a máa túbá a máa túbá ó sì pàtàkì bẹ́ẹ̀ jọ́ kejì a túbá ó sì pàtàkì bẹ́ẹ̀ jọ́ kejì irú túbá báyìí ọlọ́ọ̀bà àlejò láti gbà lọ́wọ́ yàn ìtúbá tí ò sí ìkábàámọ̀ bẹ́ẹ̀ ni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 ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم